ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí ó dá mi lójú pé ẹ gbádùn orin ẹ̀mí ẹ̀ torí pé èmi fúnra mi pàápàá ó dàbí pé ká má kúrò ńbẹ̀ mọ́ ni àmọ́ nǹkan tá a wá bí wá ṣe lénìí ó ṣe pàtàkì torí pé ọ̀rọ̀ ọlọ́run báyìí ó ní agbára púpọ̀ ọlọ́run ti ká lára rẹ̀ ó gbé ọ̀rọ̀ rẹ̀ ga ju kí ni o ju orúkọ rẹ̀ lọ ó yá ìrànlọ́wọ́ láti òkè wá náà ni nǹkan tá a fẹ́ fi bá wa sọ̀rọ̀ lénìí. ìrànlọ́wọ́ láti òkè wá psalm one twenty one from verse one láti ẹsẹ̀ kínní ẹ jọ ẹ bá mi kà á. orin dáfídì. bẹ́ẹ̀ni. orí ọ̀kan èjì àti ọ̀kan láti ẹsẹ̀ kínní. bẹ́ẹ̀ni èmi ò gbé ojú mi sí orí òkè wọn ni. èmi yóò gbé ojú mi sí orí òkè wọn ni. ní ibo ni ìrànlọ́wọ́ mi yóò hàn ti wá. ibo ni ìrànlọ́wọ́ mi yóò hàn ti wá. ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá. ìrànlọ́wọ́ mi yóò ti ọwọ́ olúwa wá. tí ó dá ọ̀run òun ayé. tí ó dá ọ̀run òun ayé. òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi kí ó yẹ̀. òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ mi ó yẹ̀ ẹni tí ń pa ọ́ kì yóò tò gbé. ẹni tí ń pa mí kì yóò tò gbé. kíyèsí. kíyèsí ẹni tí ń pa Ísírẹ́lì mọ́. ẹni tí ń pa Ọlálékan Ọlábàrẹ́ mọ́ kì í sùn. bẹ́ẹ̀ ni kì tó gbé. bẹ́ẹ̀ ni tó gbé. yes. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni olùpamọ́ mi. Olúwa ni òjìjí mi. Olúwa ni òjìjí mi. Ní ọwọ́ ọ̀tún mi. Ní ọwọ́ ọ̀tún mi. Òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán. Òrùn kì yóò pa mí ní ìgbà ọ̀sán. Tàbí òṣùpá ní ìgbà òru. Tàbí òṣùpá ní ìgbà òru. Olúwa yóò pa mí mọ́. Olúwa yóò pa mí mọ́. Kúrò nínú ibi gbogbo. Kúrò nínú ibi gbogbo. Yóò pa ọkàn mi mọ́. Yóò pa ọkàn mi mọ́. Olúwa ẹ gbọ́ ẹgbọ́ ilé ìsà kò sí ohun tí ẹ̀dá wá láyé ó wà lọ́wọ́ ẹnìkan tó ń wá ẹni tó fẹ́ fún bí ẹ̀dá ò bá ti pàdé ẹni tó ń gbé ohun tóun nílò kiri kò tí ì lè sí ìrànlọ́wọ́ mo sọ ọ̀rọ̀ jáde lórúkọ olúwa ìwọ bàbá tó ń gbọ́ mi ìwọ ìyá tó ń gbọ́ mi nínú oṣù yìí ìrànlọ́wọ́ ọlọ́run ó máa yọ sí ayé ẹ lójijì. àmín lórúkọ jésù. ó máa rí ìrànlọ́wọ́ ọlọ́run. àmín lórúkọ jésù. kí ni à ń pè ní ìrànlọ́wọ́ ẹ mi sà gbogbo ẹ̀dá tó gbé ẹ̀kẹ̀ lé ènìyàn wọ́n máa jogún òfo ni ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ nínú wípé kí ènìyàn ó gbàgbọ́ nínú Ọlọ́run ẹni tó dá ẹ sáyé ó dá ẹ láti ṣe ẹ́ lógo kò sí ẹni tí Ọlọ́run gbàgbé ṣùgbọ́n ẹ̀dá a máa gbẹ́kẹ̀lé ẹ̀dá ẹ̀dá dẹ̀ máa já ẹ̀dá kulẹ̀ ẹ ò gbọ́n tí Bíbélì sọ ni nínú Psalm sixty verse eleven ó sọ nǹkan tó lágbára ń bẹ̀ sà ẹ jọ ẹ bá mi ṣí kàkà orin dáfídì sixty verse eleven. ẹsẹ̀ kọkànlá. bẹ́ẹ̀ni. Hmm. fún wa ní ìrànlọ́wọ́. fún wa ní ìrànlọ́wọ́. nínú ìpọ́njú. nínú ìpọ́njú. nítorí pé. nítorí wípé. asán ni ìrànlọ́wọ́ ènìyàn. asán ni ìrànlọ́wọ́ ènìyàn. ẹgbẹ́ lẹ́sà bàbá ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láti wípé kó gba ọlọ́run gbọ́ gbogbo ẹni tó bá ti gbẹ́kẹ̀lé ọlọ́run wọn kì í jogún òfo bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà ó ní ìgbà kan nínú ayé tèmi náà tó jẹ́ pé àwọn ènìyàn ni mò ń gbẹ́kẹ̀lé wọ́n dẹ̀ ń já mi kulẹ̀ ìgbà tí ẹ̀mí mímọ́ tó ṣí ojú mi sí ọ̀rọ̀ rẹ̀ wípé òun ọlọ́run gangan ló jẹ́ ìrànlọ́wọ́ ìgbà ẹni mi ò tó máa gbẹ́kẹ̀lé ènìyàn mo sọ̀rọ̀ jáde gbogbo ogun ìjákulẹ̀ nínú ayé ẹ̀ tójú ọ máa sunkún kọ̀kọ̀ tí ò fi rí ìrànlọ́wọ́ tó bá ṣe àmì tó lè lórúkọ Jésù ẹ̀mí máa yọ jáde bẹ́ẹ̀. àmì lórúkọ Jésù. ó máa rí ìrànlọ́wọ́. àmì lórúkọ Jésù. ìrànlọ́wọ́ ẹ̀dá ènìyàn ó lè já ènìyàn kulẹ̀. Ọlọ́run ló ń fi ìrànlọ́wọ́ sínú ènìyàn láti ran ènìyàn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ wa àá máa gbẹ́kẹ̀lé ẹlẹ́ran ara ẹlòmíràn ní bọ̀dá mi ṣebí kọmíṣánná ni mo mọ ọmọ mi mi kan àwọn náà ní kọ́ńpìnì wọ́n máa lówó lọ́wọ́ owó wà lọ́wọ́ wọn mọ́tò ńlá náà ń lò wọ́n gbọ́dọ̀ ràn mí lọ́wọ́ hmm. ẹlòmíràn ni ẹ àǹtí mi yẹn ṣe kọ́lé ni mo mọ̀ pé lówó lọ́wọ́ gbọ́ mi sà ẹni tá a bá rán sí ọ ló máa jíṣẹ́ fún ẹ bí a ò bá rán ẹnikẹ́ni sí ẹ láti ràn ẹ lọ́wọ́ kò sí ìrànlọ́wọ́ ẹ gbọ́ ohun tí bíbélì wí ó ní kò sí ẹnikẹ́ni tó gbọ́ ohunkóhun àfi ẹni tá a fi fún láti ọ̀run hmm. mo sọ̀rọ̀ jáde lórúkọ olúwa ìwọ bàbá tó wọ mi àti ìyá yìí ìwọ ọmọ tó ń sunkún fún admission yìí lórúkọ jésù ó máa rí ìrànlọ́wọ́. náà ní lórúkọ jésù. kí ni à ń pè ní ìrànlọ́wọ́ hmm. isaiah chapter forty-one. isaiah. yes forty-one verse fourteen. ìrànlọ́wọ́ ọlọ́run ni tó jẹ́ ìrànlọ́wọ́ ẹni tí ọlọ́run ò bá ràn lọ́wọ́ kò rí ìrànlọ́wọ́ sà hmm. torí bí ènìyàn bá gbé ẹga wọ́n lè ja ilú e lẹ̀ hmm. káwọ bàtà gogoro kọ́ ni ìgbéga o. Hmm ẹni tí ọlọ́run ò dùnnú tó lọ ńlá ṣúgà ẹgbọ́n mi sà ìrànlọ́wọ́ ọwọ́ ọlọ́run ló wà sà psalm forty one verse fourteen. orin dáfídì àbí àìsáyà. àìsáyà àìsáyà forty one from verse fourteen. láti ẹsẹ̀ kẹrìnlá. yes ẹsẹ̀ kẹrìnlá. má bẹ̀rù. má bẹ̀rù. ìwọ jákọ́bù. ìwọ jákọ́bù. kòkòrò kòkòrò. àti ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì. ó ní àwọn àbẹ̀yàn èèyàn dàbí kòkòrò wájú Ọlọ́run ó ní má bẹ̀rù. Pétérù ìwọ kòkòrò Jákọ́bù hmm. yẹs. Àti ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì. Àti ẹ̀yin ọkùnrin Ísírẹ́lì. Èmi ò ràn ọ́ lọ́wọ́. Èmi Ọlọ́run ló sọ̀rọ̀ ẹni tí ń jẹ́ èmi ni. Hmm. Èmi ní ní òun ọ̀ràn ọ́ lọ́wọ́. Ó rán mi sí ọ nítorí àkókò dé fún ìrànlọ́wọ́ ẹ mo sọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí wòlíì lórúkọ olúwa ẹni tó dá ayé àti ọ̀run bàbá tó bá rí àmì ṣe ó máa rí ìrànlọ́wọ́. àmì lórúkọ jésù. mo rán àṣẹ ìrànlọ́wọ́ jáde áńgẹ́lì tó máa gbé ìrànlọ́wọ́ nínú oṣù yìí nínú ọ̀sẹ̀ yìí gbogbo ẹni tó rí àmì ṣe lórúkọ jésù wọ́n máa wá ayé tiẹ̀ rí. àmì lórúkọ jésù. má bẹ̀rù fọkànbalẹ̀ gbọ́kànlé olúwa. Hmm ọlọ́run ló ní ìrànlọ́wọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni sà ọlọ́run ló ràn ẹ̀dá lọ́wọ́ excuse me sà bí kò bá ṣe pé olúwa tó wà nípa tiwa hmm. kí làwọn ò bá máa sọ mo sọ àsọtẹ́lẹ̀ ẹni mímọ́ ìsírẹ́lì tó pè mí tó rán mi níṣẹ́ lójijì ìrànlọ́wọ́ máa yọ sí ayé ẹ̀ ní lórúkọ Jésù Kristi kí ni a pè ní ìrànlọ́wọ́ Isaiah thirty one. Isaiah orí kọkànlélọ́gbọ̀n láti ẹsẹ̀ kelo ẹsẹ̀ kínní láti ẹsẹ̀ kìíní. a ń sọ̀rọ̀ nípa ìrànlọ́wọ́ láti òkè wá. ègbé ni fún àwọn tí ó sọ̀kalẹ̀ lọ. ègbé ni fún gbogbo ẹni tó sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì. fún ìrànlọ́wọ́. fún ìrànlọ́wọ́. tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. tí wọ́n gbẹ́kẹ̀lé ẹṣin. tí wọ́n sì gbìyànlé kẹ̀kẹ́. tí wọ́n dẹ̀ gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́. nítorí tí wọ́n pọ̀. nítorí pé wọ́n pọ̀ wọ́n sì gbẹ́kẹ̀lé ẹlẹ́sìn nítorí tí wọ́n ní agbára. wọ́n gbẹ́kẹ̀lé ẹlẹ́sìn torí pé wọ́n ní agbára. wọ́n ní agbára jọjọ. wọ́n ní agbára jọjọ. ṣùgbọ́n ṣùgbọ́n tí wọn kò wo ẹ̀mí mímọ́ Ísírẹ́lì. wọn kò wo ojú ẹ̀mí mímọ́ Ísírẹ́lì. ẹ gbọ́ mi sà gbogbo ẹlòmíì a ní màmá mi ló fún mi lóòka yẹn kí n máa lò ó ẹlòmíì wọn á ti sín gbẹ́rẹ́ lórí ẹlòmíì wọn á ní ọlọ́ máa eku ah. gbogbo rádaràda tó ń ṣe ẹ wo látọjọ́ tó ti jẹ́ náà ìrànlọ́wọ́ wo lórí gbà níbo. mo bẹ̀ ọ́ lórúkọ jésù sopọ̀ mọ́ ẹni tó ní ìrànlọ́wọ́ lọ́wọ́ tí í ṣe jésù kristi ọmọ ọlọ́run gbogbo ẹ̀dá tí ọlọ́run dá sáyé lọ́lọ́run fẹ́ kí wọ́n rí ògolo ṣùgbọ́n bá mi sà kì í ṣe gbogbo ènìyàn tó wá sáyé lórí ògolo mo rán ọ̀rọ̀ jáde gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ àti àǹfààní láti bọ́ mi lórúkọ jésù o máa rí ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ wà ayé tiẹ̀ náà rí ọlọ́run tó ran àwọn tiwájú lọ́wọ́ ọlọ́run tó ń ran àwa náà lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù gbogbo ẹni tó ṣe àmì ẹ máa rí ìrànlọ́wọ́ ọlọ́run. àmì lórúkọ jésù kristi. kí ni ohun tí à ń pè ní ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ni wípé kí ọlọ́run kó jẹ́ òpàdé ẹni tó ń gbé ohun tó ń wá kiri hmm. ènìyàn kan wà ó ń gbé nǹkan kan kiri ó ń wá ẹni tó fẹ́ fún hmm ìrànlọ́wọ́ ni pé kí ọlọ́run aláàánú jùlọ kó darí ayé tiẹ̀ kó pàdé ẹni tó ń gbé ohun tí wọ́n ń wá kiri. lójijì bẹ́ẹ̀ ni sà kí ayé ẹ kó dẹ̀ yí padà. Hmm. ntọ́kọ ìwọ náà ní ntọ́kọ tí ìwọ náà ń gbé kiri tí èèyàn kan wà hmm. òun là ń pè ní ìrànlọ́wọ́ bí ọlọ́run ọba ti sún ẹ́ pọ̀ mọ́ ẹni tó ní ohun tó ń wá kiri hmm. tàbí ẹni tó nílò ohun tí wọ́n ń gbé kiri kò sí ìrànlọ́wọ́ mo sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wòlíì lórúkọ olúwa ògo ògo tó gbé wáyé ọjà ògo tó wáyé wá ná lórúkọ Jésù ó máa rí ìrànlọ́wọ́. a ní lórúkọ Jésù Kristi. ẹsikisa ìwọ náà ní nǹkan kan hmm. bẹ́ẹ̀ ni sà kò sẹ́ni tẹ́lọ̀mìíràn nílò bẹ́ẹ̀ ni kò sẹ́ni tọ́lọ́run dá useless sà hmm. ènìyàn ló wúlò jù láyé hmm. bó ṣe wà yẹn ìwọ lè rọra ẹ pin o lè sọ pé kò sí nǹkan kan fún ẹ mọ́ èmi wá lórúkọ Olúwa láti sọ fún ẹ pé ó sì wà fún ẹ bíbélì wípé Ah, ah. orí ọ̀fẹ́ wà fún igi tí a bẹ́lulẹ̀ níwọ̀n tó tún lè rí omi ó máa dìde padà kó sọ̀rọ̀ jáde ayé tó ṣá ẹ balẹ̀ má jẹ́ mi bí wọ́n fi ṣá ẹ balẹ̀ tó bá ṣe àmì tó lé lórúkọ ẹni mímọ́ Ísírẹ́lì Ọlọ́run kò fi àánú kò fi tú ẹ sílẹ̀. àmì lórúkọ Jésù kò sí. ó máa rí ìrànlọ́wọ́. àmì lórúkọ Jésù. ìrànlọ́wọ́ ni wípé kí wọ́n rí ẹni tó ń gbé tí wá kiri. Hmm ìrànlọ́wọ́ ni pé kí ẹni tó nídìí ìwọ náà kó rí tí wọn náà ń gbé kiri ẹ máa wo gbogbo àwọn ọ̀dọ́ wa wọn ẹlòmíì kàwé ó ṣe first degree ẹlòmíì ṣe master ẹlòmíì ní master méjì ẹlòmíì ní master mẹ́ta ṣùgbọ́n kò sí ìrànlọ́wọ́ ṣùgbọ́n tí ọlọ́run bá fẹ́ gbé ìrànlọ́wọ́ dìde a kò déédéé rí èèyàn kan tó lóun nídìí ẹni tó ka báyìí báyìí tó ní master tó ní kinní kan láìrò ah, tẹ́lẹ̀ wọ́n á wájọ pàdé ara wọn ó ṣẹlẹ̀ sáàmọ́ yí àwọn ènìyàn tó ti wá jẹ́rìí ságbára ọlọ́run nínú ìjọ yẹn nínú ìjọ ọlọ́run mo gbàdúrà fún ẹni tó ṣàmì ohun tó ń gbé ká tó ń wẹ́ni tó nílò tí wọ́n dẹ̀ tún wá ká tẹ́nìyàn kan gbé ẹni tó nílò lórúkọ jésù ọlọ́run ìrànlọ́wọ́ kó so yín pọ̀. àmín lórúkọ jésù. lórúkọ jésù ọlọ́run ìrànlọ́wọ́ kó so yín pọ̀. àmín lórúkọ jésù. bàbá o máa rí ìrànlọ́wọ́. àmín jésù. ìyá o máa rí ìrànlọ́wọ́. àmín lórúkọ jésù. ẹ̀yin ọ̀dọ́ yìí lórúkọ jésù ẹ máa rí ìrànlọ́wọ́. àmín lórúkọ jésù kristi. kí là ń pè ní ìrànlọ́wọ́? kí ni ìdí tá a fi nílò ìrànlọ́wọ́? ẹ sà ìrìn àjò ayé ò ṣe é rìn kò ṣe é dárìn ni sà ìrìn àjò ayé kò ṣe é dárìn kò ṣe é dárìn láìsí ìrànlọ́wọ́ láìsí ìrànlọ́wọ́ hmm, ṣe rí i pé ní tòótọ́ àwọn tó máa ń sọ pé àdìtú láyé hmm. ṣe rí i pé wọ́n sì sọ ẹ̀yin náà tún ti wá gbọ́ bá wọ́n sọ pé ìrìn àjò ayé kò ṣe é dárìn láìsí ìrànlọ́wọ́ nígbà tá a bá padà dé àtèmi àti yín a máa wá jọ gbọ́ ọ̀rọ̀ yìí ní ìfọ̀kànbalẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ lẹ́nu bàbá mo sọ fún yín àwọn lọ́lọ́run pé ẹja jọdókè lọ́nà ká tó jọ gbádùn orin ẹ̀mí ìmíì inú ọpẹ́ yìí náà la ṣì wà ṣẹ́ wọn pípẹ́ tàti ìràwá ó yá